dawa Nigeria. bákan náà kò tọ́ ká mú owó oúnjẹ yẹn ká fi ká fi yọ zakato ìfitir kò tọ́ ká fi kò tọ́ kò rinlẹ̀ torí pé owó wà níjọ́ náà lọ́hùn rọ̀ gbogbo àwọn ìyapa ẹnu tó wá lórí pé ká fi owó yọ ó fúyẹ́ gan ó fúyẹ́ púpọ̀ káwọn ọ̀rọ̀ míì wá kẹsẹ̀ pé ọ̀rọ̀ wà lórí yẹn ṣùgbọ́n fúyẹ́ ara tó gbé fúyẹ́ náà ni pé owó wà lọ́wọ́ àwọn èèyàn oúnjẹ sì wà ṣùgbọ́n ààrẹ nìkan tó jẹ́ pé nǹkan míì ló fi ṣe ìbádà yẹn ju oúnjẹ gangan lọ torí pé fífi owó yọ lẹ́nà dhalika khilafun aw khilafu ma amara bihi rasulullah sallallahu ta'ala wa sallam qad thabata anhu sallallahu nígbà tá a ti rí pé tó bá yẹ pé kò sówó oúnjẹ náà lọ́hùn tí wọ́n lè fi yọ zakatu àbí kò sí owó ni kọ́kọ́ oúnjẹ nìkan ló wà lọ́dọ̀ wọn àbá sọ pé kò sówó ń gbà náà ṣùgbọ́n kò sígbà tá à ń lọ ayé kò sígbà tá à ń lọ ayé tó jẹ́ pé kò sí owó mímọ̀ wá fi mímọ̀ wá gba ọ̀nà míì yàtọ̀ sí ká fi oúnjẹ ká fi yanjú ẹ̀ yóò máa jẹ́ ìyapa ntànàbí pa wá láṣẹ sallallahu ta'ala wa sallam ó wà nínú àdéhìsì tá a kà yí pé àdínábì sallallahu ta'ala wa sallam ó ní ẹni yòówù tó bá sin nǹkan kan tó ṣiṣẹ́ kan lẹ́yìn sẹ́ àlẹ́ àmọ́rúnà kí è ṣe ìtọ́sọ́nà àbí tọ́ka wa tí ó sì ìtọ́sọ́nà àbí tọ́ka wa lórí ẹ̀ á dàlú olùtọ̀hún láyà padà bákan náà nàbí sallallahu ta'ala sallamun alaykum sunnati ẹgbà súnà mi mú ṣinṣin wà sunnati al-khulafa'i ar-rashidin al-mahdiyyin min ba'di àti súnà al-khulafa'i ar-rashidin àárín náà al-khulafa'i tó a sọ wípé a lè fi owó yọ àti pé zakatul fitr ìbáàdà kan ni nínú nǹkan kan pàtó tí wọ́n fẹ́ ká fi ṣe ìbáàdà yẹn so kò wá lẹ́tọ̀ kó wá jẹ́ pé àwa yí nǹkan ìbáàdà yẹn padà káwa sọ nìkan míì. This is Dawah Nigeria.